إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها ونهارها سواء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 فيه نبأ ما قبلكم وخبر ما بعدكم وحكم ما بينكم هو الفصل ليس بالهزل من تركه من جبار قصمه الله ومن ابتغى الهدي من غيره أضله الله هو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم هو الذي لا تزيغ به الأهواء ولا تلتبس به الألسنة ولا تشبع منه العلماء ولا يخلق عن كثرة الرد ولا تنقضي عجائبه هو الذي لم تنتهي الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا من قال به صدق ومن عمل به أجير ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضى اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما الحمد لله على كل حال ونعوذ بالله من حال أهل النار رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا زدنا علما ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين نعم ọlọ́wà tí ọjọ́ tó kú atọ́rọ̀ ìpé àti ìjọba anábọ̀ Muhammad tí ọlọ́wà tí ó fẹ́ tó di àtàwọn àwọn àlejò àtàwọn ìjọ rẹ̀ àti gbogbo ìlú ìfọwọ́jọ́ ọ̀rọ̀ Islam tí ó jẹ́ gbèdé ọlọ́dẹ àjọ wà nínú wọn. pẹ́ẹ́lí ọ̀tá àbá lọ ní àgbà òun náà ni agbárin ẹlẹ́ẹ̀kọ́ àlè ní ogún tá a sọ lórí ikú. مالك يوم الدين نهاية من سورة الفاتحة àkọlé rẹ̀ náà ni pé asáàrù lè máa bí yọ́ mi dí ní bí hayati náà di ọmọ ìyà ọ̀kadà ìtàláàtì orípa ìnígbàgbọ́ sí yọ́ mi dí ọjọ́ ẹ̀san nínú ìṣẹ̀mí wa oríjọ ojúmọ́ bẹ́ẹ̀ náà ni èdè kejì rẹ̀ ní pé sáàbà nígbàgbọ́ sí kí ni yọ ọjà àti kí ni tí ó kí ni àtúwọ̀tán rẹ̀ ọ̀jẹ̀. lánàá yẹn lábẹ́ pé tá a fẹ́ yẹ̀wò sí ni pé orípa tí ìgbàgbọ́ òdodo ní sábà nígbàgbọ́ òdodo sí yọ̀mì sí ọjọ́ ẹ̀sán yìí àti orípa tí ó ní sáàbà nígbàgbọ́ sí òní ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta káwá mú àkàwé wá nínú ìṣẹ̀mí wa so ìṣẹ̀mí ọmọ ìdí ènìyàn àmì ìgbàgbọ́ sí ọjọ́ ẹ̀sán yìí lẹ́yìn ètò ti wà tẹ́lẹ̀ àti ìtọ́jú ọ̀fun nínú àwọn tí ń ṣẹlẹ̀ lásìkò yìí. lánàá wá ṣe àyẹ̀wò àwọn orípa tí àìnígbàgbọ́ sí yọ́mù díì tí ó ní nínú ẹ̀dá la sọ pé ìnígbàgbọ́ ti jẹ́ orígun kan nínú orígun ẹ̀sìn nínú orígun ìgbàgbọ́ òdodo ó sì wà nínú ìnígbàgbọ́ sí ìbọ̀síwẹ́wẹ́ tẹ́tẹ́nà ọ̀dún náà lẹ́yìn ọ̀sọ́rọ̀ lọ àyọ̀sọ́lá yóò ti ta lọ́bẹ̀ dé èèyàn lọ síbi ọmọ adò òfin ọlọ́run ọmọ ìjìnlẹ̀ tí ń tọ́lọ̀ bá lè fi ọlá ọ̀fẹ́ rẹ̀ yóò jẹ́ kí ọmọ ẹ̀dẹ́ èèyàn lè fi ìbẹ̀rù ọlọ́run ilẹ̀ ní kọ̀rọ̀ àti ní gbangba bẹ́ẹ̀ náà sì ni yóò jẹ́ kọ́ ẹ̀dẹ́ èèyàn kọ́ máa fi inú sílẹ̀ láti máa kíyè òdodo nípa sísọ àdúgbò wà yóò sì máa jìnà sí àbòsí àti ìrẹ́jẹ ìkọjá lórí àwọn ìjà ọlọ́run. Kàbá nígbàgbọ́ sí yọrùn dín ní ọjọ́ ẹ̀fẹ́. Yóò jẹ́ ká lọ àwọn èèyàn kan tí wọ́n dé àwọn tó ẹgbẹ́ àwọn èèyàn ní àti ọmọ wà lọ́wọ́ nínú ìlú tí wọ́n sì máa darí pẹ̀lú dáadáa pẹ̀lú òdodo pẹ̀lú ìfọkàntán. Ìrẹ́mọ̀ pẹ̀lú yóò báwọn bẹ́ẹ̀ náà sì ni ìnígbàgbọ́ sí yọ́mì dínì yìí ọjọ́ ẹ̀sán yìí yọ́ jẹ́ sí ìfọ̀kànbalẹ̀ ó wà ní àwùjọ àti ìrọ̀rà ọlọ́run orí yẹn lọ́wọ́ wà sí àfihàn àwọn àyà kan ó ní àkàtí ẹlẹ́ẹ̀fẹ́ igbe ní àná nínú àwọn àyà tó sọ̀pọ̀ tiẹ̀ فيها من بلانا هنا نقول الله عليك ولا تصنوا سورة العراب آياني تستيقظين ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون ọlọ́ni walau anna ahlal qura tọ́ba ti rí pé àwọn ará abúléko náà àwọn wò ní àwọn ará mọ́kà bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn míì náà tí wọ́n yé sára mọ́kà tí wọ́n nígbàgbọ́ òdodo ọlọ́ni walau anna ahlal qura amanu tọ́ba ti pé àwọn ará mọ́kà àtàwọn ará bòmíì tí wọ́n jẹ́ ará abúlé kó tí wọ́n bá lọ ní ìgbàgbọ́ òdodo ní wọ́tàkọ́ o tí wọ́n ti tẹ̀wọ́ ọlọ́run lafatahna alayhim barakatin minas samai wal ard àwọn ọlọ́run àbá ti kalẹ̀ fún wa àwọn orí àjẹ́ ìjẹ́sán albarika albarika ni orí àjẹ́ ìjẹ́sán ìdàgbàsókè tí nǹkan fèrè tí yí gbé bọ́ọ̀ àbá sí ìbùkún àwọn ọlọ́run àbá sí kalẹ̀ fún wọn nínú ìtura máa lò wọ́n láàbù láti sánmà àti láti lẹ́ẹ̀lẹ̀ láti sánmà àti láti lẹ́ẹ̀lẹ̀ gbogbo ẹ̀ láàbá sí fún wọn wàlá kí n ká dàbú bí ká dàbú ṣùgbọ́n wọ́n pe ọ̀rọ̀ náà bá lè tọ́lá wọ́n pè ọ̀rọ̀ mọ́ fa akádínà òun bí máa ta àánú àwọn ọlọ́run wá gbá wọn mú bí máa ta àánú sí gbúgbúrú pẹ̀lú nǹkan kì í tẹ́. kì í fún ẹ pé ta bá bẹ̀rù ọlọ́run ta nígbàgbọ́ òdodo sí tọ́ ẹ ká nígbàgbọ́ sí ilé ẹ̀rù ìgbàgbọ́ ọba ìjọ àjíǹde yìí ìjọ ẹ̀sán. orí ọlọ́run sọ̀kalẹ̀ fún wa tí ó kọ́ tó gbò wá dáhùn láti sánmọ̀ ni àbí láti inú ilẹ̀ yìí ṣùgbọ́n àìní gbàgbọ́ yẹ iná ló ń kó yà jẹ wá ọlọ́pọ̀ sànú wa. nípa ìyẹn kọ̀ọ̀kan èyí tá a sọ yẹn nípa àwùjọ yẹn nípa ìyẹn kọ̀ọ̀kan ọlọ́ọ̀bá tó ń bá sọ̀rọ̀ ní kúrọ́tù sọ̀lá ayà kejì àti kẹta yìí pé wà máa ń yẹ sẹ́fìlá ayẹyẹ aláwọ̀ mọ̀kàrájà wà máa ń yẹ sẹ́fìlá ayẹyẹ aláwọ̀ mọ̀kàrájà. ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا ọlọ́ni wa máa ń yẹ tẹ́kìlá ẹ bá bẹ̀rù ọlọ́run gẹ́gẹ́ aláwọ̀ mọ̀kàrájà ọlọ́ọ̀bà àdìjọ́lá yọ́lànà ọ̀nà àbáyọ ọlọ́run ó sínú rẹ̀ fún táàdánwò bá dé tí mùsùlùmí bá dé táìjẹ́ dé táìmú dé ọlọ́run bá lè pẹ̀lú bí ọ̀rọ̀ náà bá yọ wà yẹ zókò omi ní ẹyẹtò láyé àtẹ́sí ọlọ́run ó sì jẹ ìmọ̀ fún lọ́nà tí ò lérò tẹ́lẹ̀ wà máa ń yẹta ìfọwọ́ àtúbọ̀ ń bá gbára ó tó iná láhà bá àlùkò àmùrí ntọ́lọ́mbà bẹ́ẹ̀ ṣe yóò kúkú ṣe kọ́dìjà alọ́láhùn olùṣiṣẹ́ ìdíhùn kọ̀dìrọ̀ ọlọ́run bá ti fi gèdè ó ti fi gbàdéke lé gbogbo tọ́fẹ́ ṣe ó ti fi òṣùwọ̀n lé ó ti kọ́ ti àkọọ́lẹ̀ rẹ̀ ní ìbámu ó ti fi àkọọ́lẹ̀ rẹ̀ kádàrá ti wà lórí gbogbo nǹkan tọ́lọ́ba àlẹ́kẹ́ ọ̀la ń títí wọ́n ṣe náà tó náà bá bẹ̀rù ọlọ́run ọlọ́run àlejò láyọ́ lánàá ọ̀nà ọlọ́run ti pọ̀ jáǹjẹ́ nínú ẹ̀ náà ní ní àmọ́ yọ ààyò ọ̀fẹ́ tó ti rí pé ó kù díẹ̀ ká náà àwùjọ tí ọ̀rọ̀ ọrí nínú dúkìá wa tá a ní inú ìlànà

ẹlòmíyà ìdímọ̀ tó mùsùlùmí àgbàtẹ́wà àgbàtẹ́bàjọ pàdé mọ́sálásí àgbàjọ pàdé jímọ̀ akẹ́jọ pàdé mọ́kà ẹ̀wọ̀n tí tóbi ọlọ́ sòkè ọ̀wà tó jẹ́ kí àtìkọ̀ láàrin ara yín kó tó gbórégé tẹ́ẹ̀mà kàǹfààní láàrin ara yín pàlà àwọn ilé ayé àtẹ ara ọ̀nà àbáyọ ọlọ́nà ni. wà máa ń yẹ sẹ́ẹ̀tì la ẹ̀ńbàgbé òfin ọlọ́run kọ́bẹ́rù ọlọ́run yẹ̀dẹ̀ aláwùú màkàrájà ọ̀nà àbáyọ ọlọ́run ọ̀làkàn wàyẹ̀rùsùkú òmìnir ẹ̀yí tó láyà tẹ́sí ọlọ́wọ́ bá ó ṣe ìjẹ ìmú fún lọ́nà tó ṣe ikú kò lérò sí tẹ́lẹ̀ wọ́n máa ń yá táwa kẹlẹ̀ àlọ́lá ìfọwọ́ àbúrú ẹgbàgbára lọ́lọ́run ọlọ́wọ́ bá ó tó iná ńlá àbá àlébù amúrí ọlọ́wọ́ bá ó ti mú ọ̀rọ̀ ojú ó ṣe yóò ṣe é قد جعل الله لكل شيء قدرا ọlọ́run ti fi òṣùwọ̀n lélẹ̀ gbogbo nǹkan bá nígbò amúrù yìí yóò mú ọ̀rọ̀ rẹ̀ gbogbo yẹn gbé tọ́lọ̀ bá bá fẹ́ ṣe yóò kú ṣe bùkátà tó bá fẹ́ yóò rẹ̀ ọlọ́run ti fi sí gbogbo nǹkan tí ò ní kọjá tọ́lọ̀ lálẹ́ pẹ̀lú ìyẹn la ìnígbàgbọ́ òdodo sí ọjọ́ ẹ̀san téèyàn bá wá nígbàgbọ́ òdodo sọ́jọ́ ẹ̀san kọ́ òdìgé gbogbo tó ti lọ náà lámọ̀rí sí yọ fa sí àwùjọ tí ó fi dàrú sányányá tó ìlú lójú nígbà tí ó bá ti sẹ́yìn ìdá tó nígbàgbọ́ sọ́nà ó ṣe ó ní sí tí ọ̀sẹ̀ tó nígbàgbọ́ sí ọjọ́ àjíǹde kálukú ọmọ wà sí wà ní àbòsí yọ ọmọ tẹ́lẹ̀ ìrẹ́jẹ yọ máa tẹ́lẹ̀ ìfìyàjẹ́ lọ́dà ìlẹ́tọ̀ yọ máa tẹ́lẹ̀ ìkọjá àlà ọlọ́run àti ìkọjá àlà àwọn èèyàn gan jíjẹ gàbálẹ̀ wọn lórí yọ máa tẹ́lẹ̀ ìbàjẹ́ rẹpẹtẹ sìnà ni rìbá ni gbígba dúkìá àwọn èèyàn lọ́nà tí ọgbà dáa ni gbogbo bàjẹ́ yọ máa tẹ́lẹ̀ lórí rẹ̀ nígbà ọba ti tó ní lẹ́nu wípé ẹ̀sán kan ń bẹ fún lórí tó ń bẹ̀rẹ̀ kálukọ́ wa gbé ilé ayé léjú ìpààyàn wa mọ dọrẹ pẹtẹ nígbà tí o ti péye pé yọmọ lọ́ọ̀kì ara ẹ̀ lásán ni yọmọ tíra rẹ̀ ìpè yọmọ lu brain ara rẹ̀ ìpè bò ló ṣe lérí ọ̀nà jẹ lọ́nà mú lọ́nà mú o ti nípò láìsí pé ó ń ronú pé ọlọ́ọ̀bà àlejò alákan bẹ ń kọ̀kọ̀ tí yọ ọkọ̀ tó ń fi sàn lẹ́sàn sẹ́kọ̀ǹdì. lọ́lọ́ọ̀bà àlejò aláfi sọ fún wa nù tó rọ́pù aya 124 dé 126 ọlọ́run ní wà máa ní àárọ̀dà à ń zikiri fa inna lahu màrí tata ń dọ̀nka wàdà ṣùgbù yóò mọ́lẹ́sì yá mọ́sí àmà kọ́ọ̀lá rọ́bì ìmọ̀ àṣàríta ní àmà wà fọ́díkún tùbà sí rọ́ قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى ọlọ́dúnwọ́ ọmọ ní àròdà àǹdìkìrì ẹ̀ ń bá pa ìrántí ọlọ́ọ̀bá ọ̀hún ọlọ́run tó bá pa á sí èrò ọ̀gbìn yẹn kí yàn pa nǹkan tó ń jẹ ìyá sí rárá. tí ẹ bá ń sọ létí ẹ̀yọ́ pẹ̀lú wọn rùn ni àdúgbò máa gbà wọn nítorí nǹkan tí ń fẹ́ lọ́dọ̀ ọmọ pé ọmọ ẹ̀ fi ọmọ ti dáadáa àṣẹ ìyọ́gbọ́n ọmọ ti dáadáa kò sí dáadáa ẹ̀bẹ̀ kọ̀ọ̀ ẹ̀ fi ọmọ ti bá a ìyọ́gbọ́n ọmọ ti bá ọ̀ láyé sáwà ẹ̀ gbé òṣèlú ó sì ń ṣe o ṣùgbọ́n torí kó lè pa ọkàn <laughs> kó lè fọ ọkàn yín mọ́ra ìtẹ́ ń sọ ìtẹ́ ọ̀dà sáàyìn ìtẹ́ ìsọ lòun náà bàbá yín sọ mbọ̀ bá tó gbọ́dọ̀ àwọn aláwo táwọn náà máa gbọ́dọ̀ ní ọ̀rọ̀ sọ tó bá tó dọ̀mọ́ tọ́ọ̀gì táwọn náà máa gbọ́dọ̀ ní ọ̀rọ̀ sọ. wà á máa ní àárọ̀dà àǹdíkiri ẹ bá fa ìrántí ọtí ìrántí tèmi ọdún ìdí òtó nǹkan yọ ọmọ dàná àwọn yọ ọmọ ilé bí kọ́má sí ìdí eku ni yóò jọ ọ dànù pé kọ́má jẹ pé ara tó mú nígbà tí èdè mùsùlùmí òdodo tí ò ní bá àwọn òdodo ní bọ́lọ̀. wà á máa ní àárọ̀dà ìṣàtà ń dọ̀nka ìgbésí ayé tó lé sáwọn iná ìyọ́ máa ṣe ń ní ọmọ ọ̀sẹ̀ nínú ẹ̀ wà náà ṣùgbọ́n ìyá ọmọ níbi ìyá àmà sí àmà nígbà tá a bá gbàjọ pẹ̀lú àwọn yòókù jọ mìíràn sí àmà òwò wà lẹ́ tọ́kọ́jú táwọn ìyá ọmọ ẹgbẹ́ afọ́jú lélẹ́yìn kọ́lá rọ́bì lima àjàríta ní àmà wà kọ́bí fún tó bà sí rọ́ yóò ní ọlọ́run kí lọ́wọ́ adé tó jí mi lẹ́ tọ́kọ́jú fún ìpìlì náà ní ayé tẹ́lẹ̀ kọ́lá kàdáàlìkà àtàkìkà àyà àtúnà ọlọ́run bí ọ̀rọ̀ àwọ̀ náà ti wá gbọ́ nílé ayé ní ẹ̀tọ́ ọlájúlẹ̀ báyìí fánà sí ìta ọwọ́ àgbàgbé ọ̀rọ̀ lọ ọ̀yà sí wákàtà ìkàlẹ̀ ọ̀mọ̀ tó ń fa lọ́jọ́ ọ̀tún ni àwọn náà ń gbàgbé rẹ sínú yà kìí ṣe pé ọlọ́run ìgbàgbé ọ̀bọ̀ náà mi ò fi yọ ọ̀sán lẹ́sàn irú ìgbàgbé tó náà ṣe ń yà so ló fi jẹ́ pé ọlọ́run àlèkè ọlá ẹ̀ńtọ́ ẹgbẹ́ tí ọba ní àríkọ ọlọ́run yóò sọ di ẹni tí ó pọ̀jù ní ọ̀gbìn àlùfíà ọ̀ lọ́mọdé àfọ́jú o. afáwa ibùdó kẹfìrì onífà iná làwọn máa ń tẹ̀sán dánká ẹ̀tọ́nà ọba àlekọ́lá wípé ìtẹ̀mí tó lé ní ọmọ abẹ fún un ó lè fi mọ̀ ẹni pé éèdì dùnìyà ní ẹgbẹ́ ilé ayé fàlàkùmọ̀ nínú tàlà ìfọkànbalẹ̀ òní sí fún lórí ìtẹ̀mí tó ń ṣe ra àhàlẹ́sọ́dìrì yìí

wọ́n láti tà máa ń ṣá àwọn àkàrà máa ń ṣá kódà kọjá ike nítòbù ní ń bọ̀ nítòbù ní ń jẹ́ ní oúnjẹ kódà inú ilé gbígbé wọ́n sàkánà àìsù ṣáà ìgbé ọba ò ní gbé fàyín na pálíbà wo máa lámú yókùlé máa lámú yókùlé sí ìlànà ìyẹ̀sẹ̀ yìí ni wọ́n lè dà wọ́n wà fi kọ́là tí ń wọ̀ ṣẹ́yìnrà tí ń wọ̀ ṣẹ́kì aláhàtọ̀ tí ọba fira rẹ̀ ẹ̀yẹ̀ fún òdodo sọ́nà ọba àdéjọ́ sọ́nà láàyè àti ìtọ́sọ́nà yọ wà nínú hílà nílò àìbalẹ̀ àyà àti ìdààmú àtòrí iyèméjì lórí ọ̀pọ̀lọpọ̀ kan fàlá yẹ̀sá àlùfí rẹ́bà tí yẹ̀sà ọjà ó iyèméjì ni ọmọ wà ní gbogbo ìgbà bí fọmọ rò pé ọlọ́mọ sì lè jẹ́ jíyàn dìde tó bá jíyàn dìde tó ń bá mu ìtẹ́wọ́ ọmọ ọ̀dà yọba tí mo ti máa lọ́dà olóúnjẹ ayé wọn òrùkọ náà ó jẹ́ nílẹ̀ fẹ́mi dé járe yọba tí mo ti bá jẹ́ lọ orí yèméjì tí ó fi mọ̀ tẹ̀lé nìyẹn so àfáà ní òfẹ́ sí ìsọ pé fàhádá mílíọ̀nù kìlì màríṣà ìyẹn náà wà nù ilé gbogbo ìtẹ̀yìn ọ̀rọ̀ látọ̀dọ̀ Ibn Abbas ó ní bá ìnà làwọn màríṣà sáńdọ́n káyẹ̀ ó ní àṣàkà ó náà ní pé orí ìlú ni ó ṣe ní wàhálà yẹn wà dídàmú àfáà wa dọ̀há ó ní wàlẹ̀ amẹ́lú sẹ́yìn wà rífẹ́ kàlù màríṣà sáńdọ́n ká tọ́lọ̀ ọba àdìgbọ́lá òfìsí òun náà ní pé iṣẹ́ bú ni wọ́n máa ìjẹ́ ìmú bú náà ni ó sì máa rí jẹ́lé ayé nígbà bá jẹ́ pé ọ̀nà àràmù bí ikọ́ fọmọsẹ́tó bí ikọ́ jáde bí níbi inú ìjọ ìmọ̀ jọ kánà lọ́wọ́ inú tó ń lé sí ọ̀dà náà bí kan ló ní àti náà ẹ̀mí tọ́lọ̀ ń bẹ lára rẹ̀ pèsè náà ló ń bẹ lára rẹ̀ ẹ̀tẹ̀sùn tó ọmọ bá lọ lẹ́kùn sí ó kò mẹ́ tọ́lọ̀ ń sọ fẹ́ kí ní ìyá ọ̀gbọ̀rọ̀ lórí ẹ̀ lórí ilé náà lọ́lọ́ ọba àdìpẹ́ á tún sọ fún adúgbò tó zókò àyà 36 àti 37 ọlọ́ọ̀ni wà máa ń yá àjò à ń dékèrè rahmani nípa ìdílé làbú ìtọ́ náà ń pa púpọ̀ láwùjọ kọrin وإنهم ليصدونهم عن عن السبيل ويحسبون أنهم مهتدون ọlọ́ni wà máa ń yẹ aṣọ àndékèrè rahmani ẹni tí sàgbọ́ bá bọ́ sí lójú tí ò fi iná rí náà tí ọlọ́run àlàáṣà nìyẹn sàgbọ́ kéèyàn wà lọ́sàn kórì náà kí lọ́dẹ̀ wọn bọ̀ máa lẹ́ kójú wa máa ti bẹ́lúbẹ́lú sàgbọ́ bẹ́lúbẹ́lú rẹ̀ wà máa ń yá àti wà ń dékèrè rahmani ẹni títà gbọ̀bá fún sí lójú tí òkèrè náà rí ìrántí ọlọ́run mọ́pọ̀ ìdílélá òṣèyí kan náà ni. àwọn ọlọ́run a ti rọrùn fún ètò kan lọ́wọ́ pẹ̀lú ẹ̀ ètò kan àtikájú lórí ètò tiẹ̀ ètò kan tiẹ̀ ó dúró tọ́wọ́ àlàbù kọ̀rí inú wọ́n jọ máa lọ gbogbo ibi jẹ́ jọ ń lọ ní wàyí nà òun láyé sọ dúró nà òun máa ní ìfẹ̀mí àwọn ètò yẹn yọ lójú ọ̀nà ọlọ́run wàyà sábúnà àná mọ̀ọ́tàdù fọwọ́ a máa lérò tó ojú ọ̀nà làwọn wà àwọn gan làwọn máa yàn á ah, ọ̀nà sọ àkọ́nù ilé. ẹni tí mo jẹ́ ọmọ òfé ẹni tí ò mutí kọ́mọ fàájì ìtẹ́ni kọ́mọ táyé ń gbọ́ lájú ó ń sì náà yọ ọmọ ìgbé àwọn eléyìí ọ̀lájú ọmọ kankan kò sí ní màgbé ni òun sì náà òun lòún ṣe sí ọ̀dà bẹ́ẹ̀ náà ló ń tẹ́tẹ́ yọ ọmọ wò pé ah ìmọ̀lẹ̀ yà àti arúgbó gbàdẹ́ bàtà tẹ́tẹ́ àní ẹnìkan ní irú ènìyàn tí mo rí nínú gbèsè ayé wọ́n ti san wọ́n ti kówó fún tó kókó fún yàn ó ń tàn fi san owó ilé wọ́n á kó fún báyìí pé kó bá kó fún lágbájá o ló bá sáré lọ di tẹ́tẹ́ pé kó o fi ta tẹ́tẹ́ kó o gé nífẹ̀ẹ́ kó o sí gba owó lọ́wọ́ <laughs>

nínú lọ tí mo fẹ́ ẹlẹ́kìdì ọlọ́run ní pẹ́kẹ́lẹ́ kìdì oṣù wa lọ́wọ́ tún èyí bá bá tún lọ ẹwọ gan ẹwà dánwò ìbí ọkọ̀ ọgbẹ́ ìlàjì kìí ṣe pé ọ̀fẹ́ fowó ìdíjọ ọmọ kó ti jíṣẹ́ ó sì mọ̀fẹ́ tọ́wọ́ jíṣẹ́ fún bọ̀bá jíṣẹ́ fún ọmọ lé mọ̀ ètò wa ètò wa tàn lọ sí kọ́ lọ sí kọ́kọ́ fi ta tẹ́tẹ́ náà kó tètè gbé ìdè lórí ẹ̀kú tó wá kó pèlè owó tó bá jẹ́ èyí ní ìsìn lórí ẹ̀ yóò wò pé bí òkè tó máa rí nù ẹ̀ òkè sínú ẹ̀tọ́ kóra rẹ̀ wọ́n wá di ẹ̀ tó ṣe wípé wọ́n wá lé fóònù yàrá abi tí ó wà ìpè ẹ̀ńtí ẹ̀tọ́ rẹ̀ǹtì ilé ó ti san eighteen thousand tí àwọn àdé àgbẹ̀ tó kò sí yàrá wọn ni yorùbá mi ò yé so èyí tí èyí àdókòwò alẹ́ tọ̀fẹ́ ọkùnfà ìtẹ́lẹ̀ ó ti lẹ́yìn tí wọ́n sanwó ẹ̀fún ìfẹ́ tí ẹni okú fún lólówó tó wá jílé inú kó rìfọ́ndì owó tó àbá jílé rìfọ́ndì owó owó fi yàrá rẹ̀ lẹ ibẹ̀ ló ń tọ̀ wọ́n máa lọ tí ó lọ lè fọ́dún kan wọ́n tẹ̀ wá wá ẹlòmí tí ọ̀rẹ́ ti náà máa yà ní okùn fẹ́ tó ẹkú ẹrù jẹ́ nítorí àìmọ̀ náà àìdúrótọ̀ náà àìnígbàgbọ́ pé ọjọ́ àjíǹde ń bọ̀ tọ́nà ọ̀sán lẹ́sàn-án tẹ́tùn bá ti kọ́sáfún òbí tẹ́tẹ́ ẹgbẹ́ ẹ̀kú náà kí yóò ti ẹ̀kọ̀rọ̀ rúra rẹ̀ wò ẹni tí ìyẹn lọ ta tó ń rọ owó ni tó ń inú kí wò lùs inú kó wò lùs ìkan ní ìwọ́ wà máa bẹ náà ìwọ́ inú òjì ẹ̀wà máa dùn pé kó wò lùs ìgbó òjèrè sọ̀rọ̀ rúra rẹ̀ ṣe pépà wọn láti fa débi náà gbọdọ̀ lùs yóò já lùs yóò lùs níta ń lo ògùn tá ń dẹ̀dẹ̀ rẹ̀ bí ìbá tẹ̀yìn méjèèjì tẹ́tẹ̀ ìtẹ̀ nǹkan rẹ̀ o ìjọ̀gbọ̀rọ̀ mọ́ lọ díẹ̀ pẹ̀lú yẹn la fi parí agbẹ́rin ẹlẹ́ẹ̀kejì pé àìnígbàgbọ́ sí ọjọ́ àjíǹde ọjọ́ ọ̀kan ọjọ́ ẹ̀san ìwà àbàjẹ́ náà ni ọmọ fún orí ilẹ̀ ọlọ́ọ̀bà àlekẹ́ ló sì lára wa nípa ètò náà ní ṣe ìjẹkùn rẹ̀ kò ní ṣe fún yẹn tó orí ẹ̀jẹ̀ ni ọlọ́dà mọ̀ sí orí ẹ̀jẹ̀ fún wa o. abala ilé ìtọ́jú ẹlẹ́ẹ̀kẹta ní pé nàmáàdì mi ní hayati máa ń ta àtàrà bí adẹ́lẹ̀ àfihàn àdìmọ̀ àdìmọ̀ àpèjúwe àwọn èèyàn ṣe pé wọ́n ní lápá pẹ̀lú àdìọ́kàn wọn sí yọ́mọ̀lẹ̀ áṣẹ̀ yọ́mọ̀dì nínú àwọn tó lọ làwọn tó wà láyé àti nínú àti ìta abẹ́pẹ́ra lórí àwọn ti ń tẹ̀lẹ̀ tó jẹ́ pé kábàámọ̀ pé ọ̀ẹ̀sán ń bẹ àti kájáwọ́ ń bẹ kásàkùnṣe. ẹni àkọ́kọ́ tá a kọ́ fi tá a má tójú wa wá náà ní anájọ́ Muhammad sallallahu alaihi wasallam ti fẹ́ràn tó mú kura wa tó mú àdìgbò ẹ̀ wa ó lẹ́ni àkọ́kọ́ tó nígbàgbọ́ ń kọ́ ọjọ́ ìsinmi tó sì nílà pátó sẹ́yìn rẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ sísọ nínú ìwà rẹ̀ nínú tí ọba ráhùn rẹ̀ ti ń ṣe tí ọ fọwọ́ sí àti nínú iṣẹ́ rẹ̀ ń ṣe àti báwọn yẹn ló pọ̀. ẹjẹ́ àwọn àtòjúkèrè kan wá àtòjúwe pọ̀ rẹpẹtẹ àwọn yẹn tá a délé akọ́rọ̀ pọ̀ rẹpẹtẹ máa ń yẹn dàgbọ́n àwa náà ti mọ ọ̀pọ̀lọpọ̀. inú àdìsí ànábì sallallahu alaihi wasallam tó wà ní sọ̀yìn ìlú Bukhari àti Muslim látọ̀dọ̀ Abu Hurairah ó ní òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó dìde dúró jọ kan gbàtọ́ lọ́ọ́ tọ́sọ ayé àtẹ̀kalẹ̀ fún wípé wà á ń bèrè àìsí ọ̀tákàlẹ̀ akọ̀rọ̀bí máa ṣe kìlọ̀ fún àwọn mọ̀lẹ́bí rẹ àwọn tí wọ́n súnmọ́ jù kọ́kọ́ ṣe kìlọ̀ fún wọn ìyẹn ti fẹ́ tọ́lọ̀ fìràn kó jẹ́ fún wọn. ayé wọn ti ní ṣọ́ọ̀kù ṣọ̀hárà ayé tó ràn pọ̀ sí. ọ̀sán sọ́lá wá dìde níjọ́ kan láàrin wọn wá pé yá máa ilé àtẹ̀sọ̀ sọ́làmù yẹn ẹ̀tọ́ gba àdéhùn wa sọ pé ọ̀kẹ́lì mọ́ta ní nàkọ́wà àgbẹ̀rẹ́ pé ń tọ́jọ́ lọ́sọ tẹ̀sílẹ̀ mọ́ bí àwọn tẹ́ ń gba àdéhùn wa bí a ti máa jẹ́ kí máa ń sọ́ra kúrò níbi ọ̀rọ̀ pupa ó ní àpẹẹrẹ pé ń tọ́jọ́ lọ́sọ fún ọ̀ràn tí gbólóhùn tó bẹ̀rẹ̀ yẹn má gbé tọ́sọ tẹ̀lé rè ìṣẹ́rù àǹkúṣàkùn la ògbẹ́ni àǹkùn mìíràn lọ́ ìṣẹ̀yà ẹ wá bẹ́ẹ̀ sì gbára yín là kó lọ́wọ́ ṣẹ̀tọ́n tẹ̀ẹ̀dígìrì torí pé òun ò ní sáfàní kẹta fún ìtọ́jú àti ìbò ya bani abdulmanan la ughni ankum min Allahi shay'a ẹ̀yin abdulmanan gbọ́ ọlọ́mbá mú ya rẹ̀ tí bá ń gbẹ̀ tí bá ń fìyà jẹ lórí àìsẹ̀ ìkútẹ́ bá ní òun ò ní sáfàní kìíní kan fún yín ya Abbas ibn Abdul Muttalib wọ àbáṣe ọmọ mọ̀pọ́lì la obìnrin ní àǹkàmì náà lọ́wọ́ àìṣe ìyá kí ní sáfà yìí ti nìkan fún ọ. يا صفية يا صفية عمة يا صفية عمة رسول الله صلى الله عليه وسلم إذا صفية تجي ẹ̀kẹ́ á dúpọ̀ mọ́ bàbá àdébíwọ̀ sọ́lọ́lá àlèwọ̀sọ́lá láàúgbìnrin àǹtìmínà láìṣẹ́ àti ilé rọ lọ́rọ̀ ọ̀sìn nìkan o yá tètè gbà tọ́lọ́run yá tètè gbà tọ́lọ́run wà látẹ̀zúrò wá zúrọ̀ tún lùzọ́rà kúkúrọ́ ẹ̀mí ẹlẹ́tẹ̀ ẹ̀mí kan kò lè gbé ẹ̀tẹ̀ ẹ̀mí kejì o ẹ̀mọ́ pé sórí kú mọjá nàbí ọlọ́run mọjọ́ ọmọ yín mọjá búrò yín o mọjọ́ mọ̀lẹ́bí yín o nítorí ìgbàgbọ́ ń pa ọjọ́ àti ìgbèsè ànábì sallallahu alaihi wasallam wà parí ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú pé yá Fátímà binta Muhammadin salini ma shi'ti min mali la ughni anki min Allahi shay'a. ọwọ́ àyẹ̀rẹ̀ Fátímà sọ ọjọ́ mọ́ mi nǹkan ọba fẹ́ béèrè nínú dúkìá mi ní ìsìnlẹ̀ rẹ̀ o tọ́lá ti kò ń bọ̀ sí ìlú wúlò kankan fún ọ òdìtòlè ọlọ́run àsìkò tí ń bọ̀ náà làṣọ ọjọ́ ẹ̀san fẹ́lẹ̀ tọ́ba tó mú tọ́ba tó pé ọmọ rẹ̀ kalẹ̀ tó sọ pé wọn ò ní pé á torí kọjá bí ń sọ̀rọ̀ sóde là ọmọbìnrin òṣìṣẹ́ ọlọ́run wọn á sọ pé á ah, tààrà lájà náà ní gbogbo lọ́jọ́. àwọn yẹn pọ̀ nínú ìlú wa àti ìbòmí náà jẹ́ ń pera wọn ní sẹ́rí ṣọ́rọ́fà sẹ́rí ìtumọ̀ yẹn pé ìdílé àti ìtọ́sọ́nà náà ń dùn wá nígbà tó ti jọlọ ọ̀nà sọ́nà ìwà àgùkọ ọmọ rẹ̀ kò bí fún ara rẹ̀ gẹ́gẹ́ táwọn ọ̀sán sàn kò ní fáwọn mọ́tò bàbá àti òní ní fáwọn mọ́tò ẹ̀rí ìpín kan nù ara mi ni tí bá sọ bẹ́ẹ̀ fóun gbóhùn wá ní àwọn ìjọ wa jẹ́ ìjẹ́tẹ̀ rí ìkọ̀tà àbáyé kẹ̀kẹ́ sí yóò bẹ̀ ìjẹ́tẹ̀ rí ìfúrẹ́ kọjẹ́ ní àpọ́nlé onígbẹ́kùn olóògbé tọ́lọ́mù tọ́ tẹ̀lé tọ́lọ́ ìmẹ́nu kọ̀ọ̀rán àti mẹ́nu àdìsá nínú ọ̀sọ̀rọ̀ ìmọ̀ àdìsá. bẹ́ẹ̀ náà gbogbo ẹ bá ń bẹ́ gbára dé ìdí mọ̀lẹ́bí ó lè lẹ́tọ̀ọ́ sí màmú ègbé bàbá àwọn olókọ́ mọ́sálásí àbí àwọn olókọ́ mọ́sálásí àbí bàbá àwọn olókọ́ nílẹ̀ ní ọkọ̀ mọ́sálásí lé lórí ọlọ́mọ ti ọdún dẹ̀. ṣé ń gbọ̀ wá kọ́ mọ́sálásí fọ́lọ́ àbọ̀ pàtíkéètì ni mọ́sálásí ẹ̀kọ́ fọ́lọ́ gbogbo wọn ti kọ́ ló ti di tọ́lọ́run gbogbo ti filẹ̀ wọ́n ti filẹ̀ ilẹ̀ ìlẹ̀ ti di tọ́lọ́run pé tètè yẹn lẹ́tọ́ ó lè sọ ní sọ́ọ̀bù mọ́ tọ́ bá sọ ní sọ́ọ̀bù nǹkan ara òun tó yíwọ́n lọ́mọ bẹ̀rẹ̀ tọ́dọ̀ lọ kì í ṣe tiẹ̀ mọ́ táwọn ọ̀rọ̀ pé torí wọ́n jẹ́ tiẹ̀ lọ́wọ́ àbọ̀wájú fún kí ni Islam fún wa wà ẹ̀ ń sùn ẹ̀ ń sùn ọgbọ́n ọgbà kádàrá ni ìdígbé ọmọ ti dàgé ní yóò dùgbò nínú ọmọ tó ṣáájú òní náà wọn torí pé jírí máa ń ká ìjọra ẹni lójú ní wọn bá fẹ́ jẹ́ àdébí sallallahu alaihi wasallam ọfà mi yẹn hàn láì mọ iye àwọn ìfésí rẹ̀ pátápátá òótọ́ rẹ̀ tó ní pẹ̀lú Khadija nígbà tó fi iṣẹ́ pẹ̀lú ẹ̀ yóò fẹ́ kí tó tó di pé yọ̀dà níbi ọlọ́run lẹ́yìn ìgbà níbi òkúta níbi ọlọ́run tán nígbà táwọn ìwọ sọ́dọ̀ bá àyọ̀ sọ́dọ̀ tó fẹ́ ṣe ìrìn àjò lọ sí Mẹdínà àwọn èèyàn fẹ́rẹ̀ trọ́sì ẹ̀ tó gbé kúta àbìrì ni wọ́n kí á gbé nǹkan sí lọ́dọ̀ kí á lọ sí àlẹ́ àmì ẹni ìfọkàtà ni àwọn ọba ti pọ̀ ń pa ẹ̀sìn rẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ ìpè á ah, táwọn fi alọ́gbé fẹ́ lómi ìdí alọ́gbé sọ́dọ̀ mọ̀ wọ́n ní mo gbé àlàmì ẹni fọkàn àlàmì ògbà ni ẹ ń pè ọgbọdọ làmì ẹni fọkàn náà àdẹ́sọ̀sọ́lá wà ní tó ti ààyè kalẹ̀ kí lọ́gbẹ́já lórí ilé láwájá lórí ilé àwọn olórí ilé àgbé fún un torí pé èyí ò sí tọ́lọ́ omi ìgbòkó oṣù lẹ́tọ̀ọ́ rẹ̀ ọlọ́run sọ pé wà láàyè jìnnì máa ń nítorí pé ẹnìkan a ìlà rẹ̀ ẹ jẹ́ wípé torí ìyún ilẹ̀ ìgbò àdìdè nílé ọlọ́ba ìjọlá ọ̀fẹ́ wàlá ajẹ́jú ni máa ń nà fún ṣànà àánú aláàlá nítorí kan ẹ má jẹ́ ọjọ́ pé ilẹ̀ ẹ̀bí ní ṣe déédéé ayẹyẹ wà nínú Suratul Ma'idah ayẹyẹ ìfẹ̀jọ ọlọ́niyà ayyuhalladhi na amanu gbogbo ẹ̀yin ẹ̀yin tẹ́ nígbàgbọ́ òdodo sọ́lọ́run nínú ẹ̀ náà ni nígbàgbọ́ sí yẹ́wọ́mì yìí ọjọ́ ẹ̀san pẹ̀sán ń bọ̀ tó ní kọ̀wá mi nàlélá ẹ̀dúótọ́ ẹ̀dúótọ́ fún ọdún ọba àlejòọlá ṣúwádá àbìlẹ̀pẹ̀sì fẹ́ẹ̀jẹ̀ tí ó máa tẹ̀rí déédé ẹ̀rí déédé ọ̀rọ̀ tọ́ olùkọ́ máa jáde lẹ́nu ní ẹ̀ńtọ́ wá jàre ẹ̀ńtọ́ jàre rẹ́gìtọ̀ gbàgbé lẹ́jọ́ ní ọjẹ́ òsì fún olówó rẹ̀ padà ọmọ rẹ̀ ọ̀nà ó fún lábàdà oníkílódé kò rí nǹkan wí olóbìjàre di ẹjọ́ mi tó tẹ̀lẹ̀ wà láàyè gírí máa ń nà fún ṣáná àánúkà omi ìkórìíra tẹ ní sí àwọn èèyàn kan tẹ́lẹ̀ ẹ mọ̀ ìdí kọ́ ajẹ́sẹ̀ ni ó di ọ̀daràn <laughs> nítorí bẹ́ẹ̀ nìkan jọ daràn tí èyí ṣe wípé ibi ọ̀ràn tó dáhùn lẹ́fẹ́ yanjú nǹkan míì lọ tẹ́lẹ̀ òun ọ̀wà jọ daràn bẹ́ẹ̀ ojúlóòtọ́ bẹ́ẹ̀ má jẹ́ ọjọ́ pé nítorí pé ó ti dáhùn kan síwájú tó ti kórìíra rẹ̀ torí tó ṣe mọ́jẹ̀kọ́ wá sọ náà rẹ̀ tí ó wà dáhùn wájú ọlọ́run nígbà tó wà gbẹ́sọ̀ rẹ̀ wàlá ayédèrè máa ń nà fún ṣàdà àánú kaomi kódà tẹ ní sáwọn èèyàn kan ẹ má jẹ ọjọ́ fi yọkọ wá sọ ní jẹ tí ó jẹ dáràn tẹ́ẹ̀bì bí ẹ̀tọ́ pẹ̀ntì ọ̀lẹ́tọ̀ sí tẹ́ẹ̀gbẹ́ ẹ̀bí pẹ̀ntọ́járe àlà aláàtà àjùlù ẹmẹ́jì ó sún yín lọ débi wípé ẹ̀wà ní ṣe déédéé èyí ló wà àkàràbò lè tẹ̀kọ̀ wá. ẹ ṣe déédéé ìyẹn ló tún mọ́ ìbẹ̀rù ọlọ́run ẹni ìtọ́ọ̀gì ni ládùúgbò gbogbo lánàá ló ti kìlọ̀ gbogbo kẹ́rù ẹ̀fọ́ gbọ́dọ̀ wá lẹ́jì lébò mi. wọ́n mú pẹ̀lú owó wọ́n mú pẹ̀lú obìnrin wọ́n mú pẹ̀lú dúkìá lọ́rẹ́ gbé àìmọye rọ́ ló ti pa ìjọwọ́ àṣẹlẹ̀ tó wá sí àyíké olójàre lẹ́wà mú lẹ́nu mú kò mẹ́gbẹ́ kó tẹ̀ jáde gan àìní sọ gbọ́jàre ẹ̀dín sọ ọ̀hún ẹ̀tìdẹ̀bí ẹ̀tìdẹ̀lẹ́sẹ̀ lọ́dọọlọ rẹ̀ dáadé bí ọ̀sán náà àjọ sára tó sọ fún àwọn àbúrò rẹ̀ àjájí ìta kàbí àdájẹta àjẹwò nígbà tí ṣe tọ́ ń dà láàmú ìlú à ń béèrè oúnjẹ tó lóun ní padà wọn ti tún padà pé tó wá sọ fún yìí pé àtọ́ba fẹ́ rí mọ́ ànílò táwọn ìtọ́ gbogbo ṣe ẹ̀kọ́ ní ìlú tó padà wá tó tún padà wá ìtọ́ba fẹ́ rí mọ́ yàtọ̀ sí ní wọn fi rárá lẹ̀ ọwọ́ àtúntò wà ní ìtọ́ta ẹni yìí má padà wá kó o ṣe bí ọwọ́ ìgbọ́ ọmọ ká ayé àdúgbò ìdí ànílò táwọn sọ pé sọ́dà ọkà wọ̀húwọ̀ kẹ̀sù níbi ètò sọ pé ṣùgbọ́n òpùrọ́ ní gbogbo gbá òpùrọ́ ní irọ́ ní tí ẹ̀ tó fọ́nfún èṣù ṣẹ̀fà irọ́ ti fọ́nfún ṣùgbọ́n bí n tọ́ sọ pé máa káyà tó tó ṣù òdodo ni máa káyà tó tó ṣù orí pò ní rí mọ́ ó ti ń ka tó tó kọ́ wà rí tí ìmọ̀ ń ṣàlà ìkórìíra àwọn èèyàn kan tẹ́ ẹ ní ẹ má jọ taari ẹ yín dẹ́ṣẹ̀ kẹ wá di bẹ́ẹ̀ ní ṣe déédéé déédéé ni ẹ lọ ṣe wà á kára wò lè tẹ̀kọ̀ wá ló súnmọ́ ìbẹ̀rù ọlọ́run ọmọ ìyá rẹ fẹ́ pé ìyá àti bàbá lọ́pa yín pọ̀ ìjàsẹ̀lẹ̀ láàrin wọn àti ẹgbẹ́ pé bàbá lọ́pa yín pọ̀ ọwọ́ àdìgbò ọmọ bàbá lọ́jà rè mọ́tò ní tẹ́ ìdí ọ̀pá ọmọ bàbá rẹ àtẹ̀ntì èso ọmọ bàbá rẹ tọ́jà ládùúgbò wọ́n jọ ń jà oṣù mọ́kọ ọmọ bàbá rẹ lọ́jọ́ ìbí ọwọ́ àtòyí ìbí ọwọ́ alẹ̀ tí àkókò ọmọ ẹlẹ́sẹ̀ ni ó nígbàgbọ́ nù máa lè kíyàwó mi kí ọlọ́ọ̀bá lọ́ba alágbára ẹ̀jẹ̀ ọmọ dọ́lájọ́ ọmọ sọ́kàlùkù lẹ́sàn níjọ́ àjíǹde ọlọ́ni wàtàkùn الله إن الله خبير بما تعملون ẹ̀bẹ̀rù ọlọ́run ọlọ́ọ̀bà àlejòọlá ó nímọ̀ pínlẹ́pínlẹ́ ti ń tẹ̀ ṣe ń tẹ́. àwọn tàbí ànẹ́bí ọ̀sánà láàrin ọ̀sánà àpèjúwe dáadáa ni wọ́n lórí ìdígbàgbọ́ sí ọjọ́ ẹ̀san yìí Abubakar radiyallahu anhu ẹni ìjù tó bá ti tẹ́lẹ̀ sí tí ọba máa dí ìsìnká ń bẹ yóò pa wọn tàbí dọ̀nù òfin ọ̀la rẹ̀ ẹgbọ́ ta lọ máa yà kúrán tó jẹ mọ́tò níyì o tí wọ́n bá mọ̀ ta lọ máa dí ìsìnká sálàmù kan tó jẹ mọ́tò níyì o kọ́má àti ṣe kọ́má àti bì í tọ́jú ọ̀la rẹ̀ nígbà tí ẹ sì yàn ní kàdí ìfàdà tó àbúrò tí wọ́n ní khalifa tí wọ́n tó stamp ẹ̀ wọ́n tó rọba stamp ẹ̀ ẹ̀gbọ́n tí wọ́n wí wọ́n sọ pé eré abúgbàgbé nígbà tí àná lọ sọ́nà bẹ̀ láyé wọ́n ló ní kíwọ̀n gbogbo ẹ̀ láwa bẹ̀ ó fi ọjọ́ ìgbàlẹ̀ wa lórí ẹ̀sìn ẹ̀sìn pàtàkì dúlé ayé lọ àjẹsíngbò ti jọ́gà lórí ẹ̀sìn kọ́ jọ́gà lórí ìtàgé náà ní gbígbá bí àwọn ọpàtàkì tẹ̀sẹ̀ lọ àjẹsọ̀ ní àbẹ̀tẹ̀ kàlífà ní ìgbà ló ṣe kú ọmọ ọ̀bà sí ọ̀sẹ̀ lọ. nígbà bá ti jẹ kàlífà ó dúró sàkà gbogbo nǹkan abẹ́rẹ́ lọ́wọ́ bó ṣe mú bó ṣe mú kòkòrò rẹ̀ tó mú bó ṣe mú kọrí ọjà tó ti jù ọ̀rẹ́ lọ sùn kí ti jẹ́ bí ó ti jẹ kàlífà mùsùlùmí ọba jẹ kàlífà mọ́. kàlífò òun tó wá jẹ́ pé ẹnu yí kò pé nǹkan báyìí ni fún ọmọ gbà fún ọmọ mú tí ó jẹ́ sọ tí ọba ti sí yun òyìnkálukú ni ó ti tẹ́ tí ó fi jẹun ìdájẹ́ fún mi ìgbẹ́gbẹ́ máa mú owó òlù kí nǹkan máa yọ bó ti wù ní ẹ̀sára bí ọlọ́ àyè àwọn tí wọ́n nígbàgbọ́ ọjọ́ ọjọ́ ọ̀fẹ́ ìjọ àti ìjọ. sẹ́yìn ìnáwó mọ́ tí ẹ̀ lékè ń kà ó ní ìjọba pé mọ́rù tó lè gbé nǹkan mọ́rù tó lè sùn lálẹ́ pé mọ̀ wọ ẹni bí n pa àti àwọn ibi àjẹ lábẹ́ àyè kìláàfọ̀ wọ̀ torí kọ́lọ́ ọmọdé bí òun ò rẹ̀ nígbà jì àwọn. bẹ́ẹ̀ náà ni Osman gbogbo ẹni àtijọba dáadáa bẹ́ẹ̀ náà ni Ali lórí wípé ọlọ́ọ̀bà àdìgbọ́lá ẹ̀ǹdí òfin adé gbogbo ẹjọ́ jíjọ́ bíi àdìyámà káwọn ọ̀tá yìí yanjú ẹ̀ wọ́n fi déédéé wọ́n ti ṣèjọba inú àwọn èèyàn gbóhùn mùsùlùmí tó pọ̀ sí. bẹ́ẹ̀ náà ni àwọn àwọn àpá oríṣiríṣi tí wọ́n ti dògbà rí àtàwọn tí wọ́n jẹ́ sàbí ànábì sallallahu alaihi wasallam àti àwọn tàbí ní ìpẹ̀lú wọn rẹpẹtẹ tí ò sí sọ tán. bẹ́ẹ̀ náà ni ta bá wo tó ń ṣẹlẹ̀ ní àsìkò yìí tó fi ṣẹlẹ̀ ti pẹ́ tó ti ṣẹlẹ̀ lásìkò yìí lọ́sọ̀ àwọn èèyàn àwọn èèyàn kan wọn ò fún un fídọ̀ nínú dúkìá àwọn tó lọ ń ṣe fún wọn ó sì fi ilé ìgbé táwọn tálákà ò yé ń bẹ̀ fún wọn ná bẹ̀ nínú ìlú wọn owó tó fi ránṣẹ́ sí ìlú òkèèrè tọ́jẹ́ pé o ò ní retí ẹ̀sán kẹ̀kẹ́ kódà àwọn ọ̀fẹ́ mẹ́ńtẹ́ fún ju pé kẹta lọ fún tálákà ìnàmà nùtìrìmùkún níwájú ìlà láàrùn ìtòmí nǹkan jáza àwọn wàlá àṣùkúrọ̀ àwọn yẹn wọ́n máa sọ pé ìnàmà nùtìrìmùkún níwájú ìlà àwa ń tiwa à ń fún yín lóúnjẹ níwájú ìlà nítorí ojú rẹ ọlọ́run àdékẹ́ọ́lá lánúrí ìdòmí fún jaza án ààrí kí ẹ̀sán kankan fún yín lórí oúnjẹ tá a gbé fún yín wà láàṣùkú rọ kódà ẹsẹ̀un àníjẹ̀ lọ́dọ̀ ní thank you very much àwọn oníjẹ̀ inna nakhafu min rabbina yawman abusan qamtarira nítawà ń bẹ̀rù à ń àbúrúsá ọjọ́ tí yóò fojú okókókó kọ́mtọ̀ ilé tí ò ní ṣe rárá tí ó fojú pọ̀ náà jọ da ìkìyàmà fawaqahumullahu sharra dhalikal yawm wa laqahum nadratan wa surura ọlọ́nà wa sàdéhùn lórí àwọn èèyàn tí ẹ ń náwó ọlọ́run bá àdìpẹ́ ọláyọ̀wá sọ wọn bí aburú ọjọ́ àjíǹde náà wọ́n là kọ́ ohun wọn àwọn mọ̀lẹ́kọ̀ ọmọ wa pàdé wọn náà gbọ́rọ̀ táwọn wọn sòrọ̀ ojúmọ́ òtútù dódódó lẹ́tọ́lọ́ sámi ìrọ̀rọ̀ kan lára wọn tí wọ́n ti wà ní ìdùnnú wàjà ọba àjẹrà àti aṣọ àláàrí tí wọn ò lò ń lé ayé wọn máa lò ń dé omi àti àmọ́ yóò máa dán bọ̀dọ̀bọ̀dọ̀ lára wọn ọlọ́gbàjọ wà nù wọn. àwọn èèyàn yẹn ní nígbàgbọ́ nípa ọjọ́ omi àti àmọ́ wọ́n ti sọ̀rọ̀ sáyìn ìfún aláwẹ̀ lóúnjẹ ó rí lọ rẹpẹtẹ ní mọ́ta ìmọ̀dínà gan-an tó máa fi sí mọ́ta lọ tí ó rẹpẹtẹ àti mọ́ta láti àti táwọn láti ẹlùmí ò sí yóò fẹ́ pé wọ́n tó kí yẹ ìpín oró sí ìpín ìmọ́tírì ìjọ wọn bá fún ọjọ́ láìsí àtàjẹ wọn máa ń la jẹ méjì wọn la yíkọ jẹ pé ajẹ bí ọmọ oṣù bíi mẹ́ta oṣù bíi mẹ́jọ ní ẹsẹ àwọn àwọn pàṣẹ sọrí ọ̀sẹ̀ mẹ́jọ ọ̀sẹ̀ mẹ́jọ ọlọ́sẹ̀ mẹ́jọ lọba ti di mẹ́ta láwọn tí ó ti dìjà ńlá tí wọn ìpínlẹ̀ ọlọ́sẹ̀ méjì ọlọ́sẹ̀ mẹ́jọ ọjẹ tẹgùn tẹgùn ní ewu yọmọ ọrùn wọn lẹ́nu ẹ bá ti gbé báyìí wọ́n là méjì ní odidi kan ìdájì yẹn ní ó gbé lórí láti èèyàn kan ó sì jẹ́ bá támú ọlọ tí ọlọ rẹpẹrẹ àgbo fi fúláàtì ẹ̀jẹ̀ yóò fi gbogbo wájú láti lé gáwọ̀ ọlọ rẹpẹrẹ kálukú ọmọdé ìjọ búrẹ́dì àti bọ́tà àti yúgọ́ọ̀tì yúgọ́ọ̀tì tí a táà máa ń mu ṣé mo fẹ́ rí ní Saudi rẹ̀ yúgọ́ọ̀tì olóṣù mẹ́fà mi mu tí wọ́n mọ̀ kóṣù mẹ́fà ìfọ̀ àǹdè rárá o yúgọ́ọ̀tì jọ bí ọjọ́ méjì mẹ́ta mẹ́rin gbára lọ́kọjá ọjọ́ márùn-ún yóò di ẹ̀fà ẹgbẹ́ ọlọ́gbẹ́ni fídíò ojú ẹ̀sẹ̀ fresh mú ọba tó ọba rẹ̀ nìkan ní ìṣèjọba kù ní lọ́wọ́ ló lọ tàbí tó wá dé wá lọ lóṣù mẹ́fà ó rò fún ẹ ti fọ́n ní bọ́ọ̀lù tí ó ti mú fresh bí orí yúgọ tí ó sùn nínú ìrọ̀rá ọlọ́run tó kàn rẹ̀ ó balẹ̀ gbẹ kálukú tó wá ti ṣe wàhálà lọ́la àrùn àti wá ti di láàrin láàrin ìlú ìgbà omi ń bẹ ibi ilẹ̀ bá ti dẹ̀ náà nítílẹ̀ díẹ̀ ní ìyá ìgbéyàn wọn sùn lẹ́yìn ẹlẹ́yẹ ìlà àgùn ló ń bẹ bàjẹ́ rọ̀lẹ́ málẹ́ tí wọ́n máa làágù tí ó ti wàhálà lórí mọ́tò tó jẹ́ pẹ̀lú ti gbọ́ nígbà ẹ̀rẹ́ kankan rárá tí wọ́n já wọn ní gbé lọ ní lọ́wọ́ sàánú wa. Wọ́n ọ̀sà dédé ṣe nǹkan yẹ kí èso torí ìbẹ̀rù ọlọ́run. alimẹ́lìkì káàdì tọ́lọ̀ tó kọ̀ ọ́n tó gbàgbọ́ rẹ̀ tó sàmójútó òun ní twenty bíi àtàlẹ́ twenty one àti twenty two tó tó tó tó ti jọba. ọ̀sán àti kó ṣe yíyó lè ṣe ìrìnà tí gbogbo bíbẹ̀ lọ sí. wọ́n ní wọ́n sáfẹ́ ló bẹ nígbà yẹn ń fa ọkọ̀ mùjá máa tó bá tẹ̀ Kùránì sílùú Mẹ́dínà ní mo sì mọ̀ tẹ̀ Kùránì oríire wo níbi tó wà mọ́ ọ̀pọ̀lọpọ̀ tíra ìlú kọ́lá tàbá rí níwájú kọmọ̀ sí náà sí ìgbẹ̀lẹ̀ ìgbẹ̀. ó wá ní iye kọ́ọ̀sì tó bá bá dé náà ni wọ́n mọ̀ tàpá rẹ̀ ẹ̀ bá fẹ́ wá rà yàtọ̀ sí àìmọye tó náà gbà ní ha láwọn ẹni tí a dá ń lọ sí ń lọ ha ìgbà ẹ̀wọ̀n íńtánẹ́ẹ̀tì fifteen riyal bó bá fẹ́ ra one thousand two eighteen riyal ni wọ́n tẹ̀ lọ bọ́ọ̀lù ọ̀bẹ̀ tó lẹ́yìn mọ́ lọ́bẹ̀ iye kọ́ọ̀sì ẹ̀ tó bá bá dé nínú wọn mọ̀ tàpá

ọkọ̀ ọmọ rẹ̀ ọ̀tá o àwọn káfí pé kí òǹkà bí alálàjì bá ti ń bá lọ́dọọdún kọ́ máa jẹ́ òǹkà bí ọ̀ráwọ̀n ti máa fọ́n kálàgbà yìí ẹ̀wọ̀n lọ́jìkì yẹn ọ yàtọ̀ sí kúrò àwọn onígbà lọ́fẹ̀ẹ́ o tí yìí ń pọ̀ rẹpẹtẹ táwọn ẹ̀wọ́ gbé wá sọ́jà wa ní wọn mọ̀ ta o kódà àwọn tó ti sọ ìsáàmù ẹ̀dùn ìsáàmù lára rẹ̀ pé ẹ̀ lọ́sọ̀tẹ̀ èlétà ni wọ́n tẹ̀ ṣe translation alára bá wọn fi ti tẹ́lẹ̀ mọ̀jáàdì láyùbá ẹni ọmọ àti nígbà wa ń gbọ́ ṣùgbọ́n wọn láwọn kan tà yóò láti láti ẹwà translate ẹ̀ síbi wọn jẹ́ gbọ́ lọ́wọ́ wa rẹ̀ sọ́rọ̀ àwọn òbí mi pé ìfẹ́ lè gba àtẹwà tó tọ́ ọgbọ́n kan tà nígbà táwọn kí ẹ ti lọ́dọ̀ ọdún wọn tà kọ̀ wá mọ́kùnrin àti lé pé ó ti lo bí ọdún kan ọdún méjì ọdún mẹ́ta haram wọ́n wà láwọn fẹ́ kí jẹ pẹ̀lú ìwé ìkẹ́ pẹ̀lẹ́pẹ̀ wọ́n wà wá mọ́sálásí omi ọgbà yẹn nílé ní àdúgbà yìí làwọn èèyàn wọn gbà wáyé àkùdẹ́gbẹ́ gan-an old cotton ìdáhùn ni wọ́n máa ń gbà wáyé àwọn old cotton ẹ̀yìn tó gbà lóhùn ní ìjọra wọn ẹ̀wù tí tóbi ọlọ́run nítorí kíni nítorí ìpè ọdún ẹ̀sán ń bọ̀ ìkàlùkọ́ gbẹ̀sán iṣẹ́ tó bá ṣe alimẹ́tì fáàdù nígbà tí ó fi kú kó tó kú wọ́n ti fọ́rù sọ́ọ̀nì pẹ́ńtọ́ráìtì àti ẹ̀ẹ́dì ó tó ti wá ìfẹ́ ìkàlẹ̀ fún wọn máa ṣe lọ lẹ́yìn ikú o wọ́n ti fún sí lẹ́yìn ikú rẹ̀ lórí ilẹ̀ wọ́n ti wẹ́rà pẹ̀ àlùmẹ́ríkà àlùmẹ́ríkà Abdullahi òǹkọ́ òǹkọ́ kíní kàtí Madina hòtẹ́ẹ̀lì kàtí Madina ẹ̀ríkọ́pítà lè bà lórí ẹ̀ ibi tó sọ́ọ̀gì ni ọwọ́ akọ́sílẹ̀ ìgbé wá fún àlà ùmí tó sì kọ́kọ́ ìyá rẹ̀ rẹ̀ gbogbo yẹn bá rí di kìíní tí wọ́n máa na tójú ọ̀nà ọmọ kí ládàá rẹ̀ fún ọ̀dọ̀ bábà mọ́ ẹ̀wọ̀dà ẹ̀wọ̀dà nígbà tó ń pàṣẹ ojú ìsà ń bọ̀ bẹ́ẹ̀ ni wá fún wọn mẹ́ta blazi ọwọ́ àmọ́ kàkà sí lórí òtẹ́ẹ̀lì ni tó gbé tó gbé múra báyìí tó gbé múra báyìí wá fún mẹ́ta blazi ìgbé ládàá tí wọ́n bá máa rí gbogbo owó tí wọ́n bá ń gbà bẹ́ẹ̀ fún ọmọ ìfọ́nsọ̀ tàbí ìṣòkòrò àárín kọmọ sọ́sọ̀ lè kí kọmọ sọ́sọ̀ sí kọmọ sọ́lá sí káàkiri àgbáyé kí ládàá rẹ̀ kọmọ bá bàbá àwọn tíjà ìgbà kàbùlà rẹ̀ ẹ̀wọ̀ ni bó wá ní ìfẹ́ ọlọ́run ní ní máa sùn ọbọ̀ ẹni tí ń wo ìfẹ́ ọlọ́run àtòrí ọlọ́run tó ṣe fún kọ́lọ́run tó ní ìfẹ́ ọlọ́run kan gbé àwọn tí ìkí àbáwọn wọn ti ṣubú tẹ̀ lásán ẹ̀ sẹ́ńgbẹ́ náà wà ní ìfẹ́ ọlọ́run yẹn wọ́n bá jẹ́ pé àwọn tẹ́ ń fi òṣèlú lé a lórí àwọn náà mọ̀ èdè oore yí ọlọ́run ló lẹ́ ọlọ́run kẹ́ gbé pé àwa ni ká máa ṣe àkóso lásìkò báyìí ni àà ah, ìlú ìbádùn pọ̀ wọ́n láti bí european country tó bá yẹ pé àti lédè nù ní òṣèlú wa european country a ti bí ti àwọn kan nù wọn láti kò wọ́n rù pẹ̀lú Arabia inú òfin wọn wọ́n ẹ̀tẹ́ ilé máa gbà nàìjíríà ẹgbẹ́ nàìjíríà àfẹ́mbájẹ́ economic torí pé nàìjíríà gúdù nǹkan economic medical doctor àti educationist ní kí wọ́n máa kọ́ wọn ní english àti nǹkan mi èèyàn mẹ́ta ìjẹ́ kọ sínú constitution wọn nìyẹn ẹ̀yẹ báyìí lọ sọ ìbáyìí lọ wọn ìjẹ́ kọ bẹ́ẹ̀ nìyẹn òfin wọn so which means partially wọ́n tó ń depend lórí nàìjíríà wọ́n ti gbà pé awúlò láwọn tí bìí ẹwù tí tóbi ọlọ́ àwọn tí wọ́n wá láwúlò ní ẹni tí ń jẹun ní àwọn ti bọ́yọ̀bọ́yọ̀ nígbà tí ó sóòtọ́ tí ó sì gbàgbọ́ nù mọ́lẹ́kì yẹ ọmọ ìdí nígbàgbọ́ bá mọ́lẹ́kì yẹ ọmọ ìdí èyí ní kọ́ fún olówó òsì dán aláwòyàn ní ìjáde ní Saudi Arabia nínú àwọn tó tún ṣáájú tiwa tó ti jáde nínú àwọn owó tó lẹ́tọ̀ọ́ sí nígbà wọn wá wájú orí wọn sọ ránṣẹ́ sẹ́ńbà sí ìmọ̀ tó wà nàìjíríà fẹ̀dá pẹ̀lú àwọn ẹni báyìí kan nàìjíríà ó ti jáde o àwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n ti gba owó tí wọn kábà lè fẹ́ sáfàrọ̀ àwọn àkànṣe bá fún ní etí ẹ̀rí wọn wà tẹ́sọ̀ owó nàìjíríà wọn gbẹ̀rẹ̀ lọ. ẹ̀rù bẹ̀rù ọlọ́ ẹ̀rù bẹ̀rù ọlọ́ ẹ̀rù bẹ̀rù ọlọ́ táwọn kàdí tó kò sí inú tí ń gbójú ìṣèlú gbàgbà yẹn gbà tó ọ̀gbìn lọ ní àwọn owó kan ń sàn ní gọ́ọ̀fù tí ò lòlú wa àwọn ọmọ ẹgbẹ́ ta láwọn ó bí léèrè kó lé wọ́n ń pè ní wá fífù gbogbo ẹ̀dùn bẹ́ẹ̀ ti dáwọ̀ ìyẹn ti tó ẹgbẹ́ tó bí tọ́lọ́ ni gbogbo làwọn ti á ti gbogbo làwọn ti fẹ́ fọ́ọ̀mù terrorism nígbà táwọn owó nǹkan bẹ tí ò lòlú wa wọ́n jù mọ́ wá ń bí ṣe wọ́n jù mọ́ fi tọ́lọ́ wọ́n mọ̀ kọ́mọ́lá ló mọ̀ fi gbogbo ẹ̀kú orí sí ìpòlé sí tí ò lè lọ ẹ bá ti ní bùkátà sí ní ẹ̀kú wa kúnlẹ̀ mọ́ gbòó ni àwọn owó tí ń jáde bó wọn ti fúnlẹ̀ lọ́fà wàhálà lórí ìṣẹ̀lẹ̀ àwọn èèyàn kan ti bẹ́ẹ̀ rẹpẹtẹ ẹlòmí ìralẹ̀ kalẹ̀ òkùnṣe tọ́lọ̀ ilẹ̀ ojú àfiṣe ìní ìdìbò tẹ́ ìní ìjẹwà lórí haram gangan haram maka ìgbẹ́ máa fi jùlọ lọ́bà haram maka ilẹ̀ mi wọ́n ti tẹ́tẹ̀ pẹ̀lú dọ́kúmẹ̀ntì táwọn èèyàn ti gbé kalẹ̀ tipẹ́tipẹ́ àwọn tó yẹ pé àwọn ojú àwọn tó ń wọlé ayé ó yàtọ̀ tẹ́ tí ò nígbàgbọ́ fa yóò fi dé ìlú tó ń wò. láti sọ pé wàá láwí lọ́wọ́ bá lè kíra sọ pé wàá láwí ìdàkọ́ mu alásọ ilé mọ́tì láàfẹ́ iná ọmọ àgbàdàkọ́. táwọn ọmọ ẹ̀dẹ́ yẹn bá dúró tọ́ lójú ọ̀nà kọlọ́m oúnjẹ tí wọ́n jẹ omi tí wọ́n mú tí ò ní ká á sì fún tí ọkùnrin pẹ́sẹ́ yóò di yágbóyájú yóò àdáre pé àbúdọ̀ wọn nìkan wà láti nìkan rẹ̀. ìdókò sáwọ́dì arígbà wọ́n ti tẹ́sí epo kan ó tó wọn lò fún for the next two hundred years ah! nígbà yẹn tí o ti débẹ̀ rárá tó bá jẹ́ tó fún gbogbo ayé kì í lò ní ọ̀rọ̀ ìtọ́jú lọ́mìnira lọ́fàjà ìrántí àti ìṣòro ìdájọ́ àbí kuwait wà láàrin wọn kò fẹ́ ti ọmọ kuwait sọ fún pé kò fẹ́ ti ti ẹ́dì ní kuwait tí wọn ló fún bá ti sàlẹ̀ rẹ̀ bí àwọn òkè méjì láàrin saudi àti iraq bẹ́ẹ̀ ni kuwait ti jẹ́ sopoko tí bá ń pọ̀ ní iraq tí bá ń wà ní iraq yóò sàn lè rí kuwait èkó tí ń bọ̀ saudi yóò sàn lè kuwait kuwait wá jẹ́ bí bí junction ẹ̀rọ tó ṣe bí ọlọ́ọ̀ nígbà náà wọ́n tó wá mílíọ̀n wọ́n ti gbé jù ẹwọ tó ṣe lè ọlọ́run òun ò bọ́lọ̀ tó sànù wa ẹ́ ohun ló háì jù lọ́gbà yìí ni wọ́n máa ń wò èyí pé ni wọ́n wò per capita income tí wọ́n bá pín ọrọ̀ wọn èdè lẹ́yìn kan mú gbọ́lọ́wọ́ háì jù lọ́gbà yìí ni wọ́n máa jẹ tẹ́lẹ̀ fúwé gbọ́ ya ní kò ní èdè bá wọn lọ́wọ́ ni wọ́n máa fi ní pé ó lè wù tẹ́kì náà per capita income òun ló àti iye tí wọ́n lè fún ẹnì kọ̀ọ̀kan tí wọ́n bá ń ha tí ẹ ta ni tẹ ọ́ ha yìí wọ́n ti ń tẹ́lẹ̀ fún ọ̀yọ́ lọ́dún lọ́dún tó ní àwọn èèwọ̀ níbẹ̀ so ṣùgbọ́n tá a bá fẹ́ ló mẹ́ni pé pẹ̀lú àwọn oríṣiríṣiríṣiríṣi oore ọlọ́run ti ń jáde láwọn ìlú yìí ó túmọ̀ sí pé kí ni o wọ́n nígbàgbọ́ nínú yọmọ ìpín a sì ní ẹlòmíì náà lamẹ́ríkà níbo wọn sí nàìjíríà láti ṣèrànlọ́wọ́

àwọn onímọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n táà ní súnmọ́ sí lórí àmì ìjẹ̀wú ọlọ́run tó ì lára wọn ọwá kú nínú àwọn ọ̀dọ́ yẹmọ̀ asọ́ra àwọn ọ̀rọ̀ àsìkò sìn tó ṣe yí pé ọlágbára gan pọ́ńpì àtúnṣe tọ́jẹ́ tó ọjọ́ kásọ̀jọ́ ti àyẹ̀wò rẹ̀ gbogbo ìjúmọ̀ kan síbi ọjọ́ ìsìn tọ́jẹ́ pé tòótọ́ la nígbàgbọ́ nípa ọjọ́ àti ìgbé káṣí àtúnṣe lórí ẹ̀ alákọ̀ọ́kọ́ mbẹ́ akọ̀dùnlé máa lè alẹ́ dùgbà ntọ́kùnmọ̀ ní àwùjọ wa fẹ́ pé a máa bẹ̀rẹ̀ pé owó àdúrà dà mo wá àdúrà nínú àwùjọ bàbá àti àpòlọ oríṣi ní owó àdúrà ká ẹfún owó àdúrà wa àdúrà sáàmù yẹn ìbáàdà ni ìbáàdà ìní nígbà tó wá jẹ ìbáàdà yẹn bí irun bí irun bí àwẹ̀ iná àdó náà jẹ gbàtà tó ní ìbáàdà tí túmọ̀ sí pé bá àti lè pé mówó wá jẹ́bọ̀ ọ̀yẹ̀ náà sílà méjì táà lè pé mówó wá jẹ́bọ̀ ọgbà rẹ̀ kan òdìdí ọjọ́ kan bẹ́ẹ̀ náà ni kò lẹ́tọ̀ fún wa káṣọ pé mówó wá ìgbọ̀ ṣàdúrà àti mówó àdúrà wa bóò láti mọ̀ pé àdúrà ìbáàdà ni ọlọ́run ti pàṣẹ ìwá sí nínú súrọ́ọ̀tù gáàsì ọ̀hún àyà 60 nínú sóràtò gáàpẹ̀ sóràtòrì sóràtò gáàpẹ̀ àyà 60 ọlọ́ọ̀bá àjẹkẹ́ láǹsọ fún wa ń bẹ̀ Quran chapter 40 fàákíní 60 ọlọ́ọ̀bá àjẹkẹ́ láǹsọ fún wa ń bẹ̀ ìgbé wa qala rabbukum ud'uni wa qala rabbukum ud'uni astajib lakum innal ladhina yastakbiruna 'an 'ibadati سيدخلون جهنم داخلين وقال ربكم ادعوني olùtọ́jú yín tí ń rè tí ń tèjẹ̀ ìmú fún yín ó ní ẹ máa pè yí ẹ máa pè ní ọlọ́run níta ẹ bá fẹ́ ẹ máa béèrè àtẹ̀jìbúlà fún ìdáyé lóhùn sọ́lọ́mù ni àwọn àgbàlagbà ní ọkọ̀ ẹlòmíì wọ́n ní làǹbẹ̀ yẹn pé ọlọ́run làǹbẹ̀. iná lẹ́dí iná yẹ̀tẹ́sí bí rú náà ní ìbáadà sí àwọn tí wọ́n jọra wọn lójú tí wọ́n máa ṣe ìbáadà èmi ọlọ́run ìbáadà wọn ni àdúrà àdúrà lọ́lọ́run ní lọ́rọ̀ rí àwọn tí wọ́n jọra wọn lójú ọmọ pé èmi ọlọ́run fún ọmọ tọrọ ọ̀gá lọ́dọ̀ mi sàyẹ̀dì kùdú nàjà ànàmà dáàkì ní wọ́n wọnú nàjà ànàmà lẹ́yìn ẹgbẹ̀rẹ̀. ẹlòmí obìnrin kọ́lọ̀ ní ṣe tó ń rí kọ́lọ̀ ní ṣe bọ̀. lèlè tàbí wíwà abẹ́lọ́ anẹ́bọ̀sọ́lá láàrínwọ̀sọ́lá sọ pé àdùá àdùá mọ́kò lè ìbáadà ìwáyà kan àdùá húwà ìbáadà àdùá tẹ́ ń jẹun ìbádàmọ̀ ní ìwọ náà bá ń sàánú lábẹ́já kó fún lọ́mọ bóò ṣe wọ́n bá ti wà náà àkọọ́lẹ̀ ọlọ́run kó ń fẹ́ fún lọ́mọ yóò tí ó bá ní ṣùgbọ́n ìbádà tọ́lọ̀ ń fẹ́ lọ́dọ̀ wa ni pé ká mọ̀ pé ọlọ́run ní ṣe nǹkan àdúrà ti máa gbà ọlọ́run ti mọ̀ ìpínlẹ̀ bá jẹ́ òṣè àdúrà fóun fẹ́ ọmọ òun ó sì ṣe fún un ó sì kọ́ lẹ́nu kádàrá ntọ́wà mẹ́nu à ń sọ pa kádàrá lẹ́yìn ni kìí ṣe pé àdúrà rẹ mẹ́wàá ṣe ń di kádàrá àfa àti bá ń sọ̀rọ̀ yìí pé ìwọ ọlọ́run wọ́n bá ti ẹ̀jẹ̀ kó o ti kọ́ fún lágbájá báyìí bá wa yí padà à ìsọkúsọ làbó nǹkan èso ń túná. láàyè bàtà lè kọ́ òdò ládá ìyá wà máa ànàbí tọ́lá mi lè àbí ilé èmi ọlọ́run ti parí gbogbo nǹkan kò ṣe é kéńtì kò sí tẹ́lì máa iná olùlàṣẹ́ ìhàlákínà òbí padà halaka mẹ́rin máa na àwùjáda ni gbogbo nǹkan pátá adé ọmọ abẹ pẹ̀lú jìdẹ́ẹ̀tì àwọ ọlọ́run tá a ti kọ́ lẹ̀tẹ́lẹ̀ kò sọ fún wọn fọlọ́run balẹ̀ lọ́la ọ̀dọ́ yìí ní nǹkan lè máa jọ̀kun ìpele yìí kò tún sí tẹ́lẹ̀ fún wa wá wà ní ìsìn ẹni yìí ọjà ìlú tá ń dálé lọ ọlọ́run ti gbàkóso bí ọ̀rọ̀ àwọn ẹ̀sìn kò sígbà tó lọ́wọ́ lákòóso lọ́wọ́ ọ̀rọ̀ àwọn ìsìn ní mùsùlùmí o ẹgbẹ́gbà tó ti jó ṣéjì padà ó ti wà náà àkọọ́lẹ̀ tọ́lọ́ ni mọ́wàá rò pé wàhálà rẹ̀ gangan wàhálà tó bá ṣe ti mọ̀ kó ṣe òun ti blẹ́ẹ̀sì ẹ̀ yóò ti pọ́nù kádà

pèlè tàbí kọ́ ọmọ àwọn ọ̀pẹ ní ẹ̀ka ní ọyẹ́kọ́ ọmọ ìgbó lọ́wọ́ àwọn èèyàn wú ọgbọ́dọ̀ fáwọn ènìyàn lówó pé wọ́n bọ̀ ṣàdúrà tọ́ba sì fún wọn nípa bá gbàgbé ẹgbẹ̀rún kan ìwó fún wọn ní bíi fifty naira ẹ̀ǹtí ń gbowó àdúrà tẹ́lẹ̀ bó ti ẹ̀jẹ̀ kó náà ń fún yàn lówó àdúrà tẹ́lẹ̀ ti ti ń gbowó àdúrà náà ti ń fáwọn yàn lówó àdúrà tí bá ti kíkà fún olùdó agbárí ègbúgbúrúgbú ọ̀nà àwọn àfáà náà a máa ń fún yàn lówó àdúrà ẹni tó jùmọ̀ ẹgbẹ́ ó ti wà gara tí kó òun orí twenty thousand lórí ìjókòó ṣé yóò anílá láti yọ five thousand five hundred níbẹ̀ kọ́jà ìyá ohun ìwà àgbàdo ní five thousand lẹ̀ òkòdé ní one hundred thousand lẹ̀ five hundred ní òkè lẹ̀ kòtò tọ́wá rí pé èèyàn pọ̀ ọ̀gá yọmọ gbé wọn five hundred díẹ̀ díẹ̀ ní hundred two hundred yọ ọ̀rọ̀ àbílẹ̀ ó ti ó ti fún gbèsè ti five hundred yọ ọ̀nà yóò sì kó ninety thousand five lọ́yìn. àti kọ́ ọmọ ti sàrà o sí àgbọ̀ yìí ṣùgbọ́n má lọ má àdúrà má lọ má pè lówó àdúrà tọba ti wà sọ pé ìkẹ̀kẹ́ náà kéde ìkẹ̀kẹ́ náà nìfẹ̀ríà kéde ìkẹ̀kẹ́ náà nìfẹ̀ríà a lè gbé ìkẹyọ kan lọ́wọ́ wáyé báyìí tó jẹ́ pé ìkùn méjì yẹn wà wọ́n ti fi wọ́n ti fi ẹran kọrẹ ẹsẹ̀ ẹran wọ́n ti fi kọrẹ fún bàdíra rẹ̀ tó jẹ́ ẹrú lọ́dọ̀ àdínẹ́yìn wọ́n sọ̀rọ̀ láàyò sọ̀rọ̀ ẹrú wọ́n wọ́n fi ṣe sàrá fún bàríra ni àdẹ́sọ̀ sáà láti ẹ̀ pé sàrá ni ó jẹ fún bàríra ṣùgbọ́n ẹ̀fùn ni ó jẹ fáwà sálàlá rẹ̀ yóò bá mi yé torí pé àdẹ́sọ̀ sálà kò gbọ́dọ̀ jẹ sàrá kò gbọ́dọ̀ jẹ ẹ̀ńtọ́ ẹ̀fọ́ ẹ̀wọ̀n wo tálákà yẹwàá jù sí tó gbà àdẹ́sọ̀ sálà kò gbọ́dọ̀ jẹ kò gbọ́dọ̀ jẹ ló jẹ́ pé wọ́n wo bàríra tó tálákà lé ní ìgbẹ́ fún un wọ́n wá pèsè ààrẹ tó ṣe ń gbẹ̀ tó bá yíyàwó àkànnà bíi ilẹ̀ ìfò tó fún ànábì òkèèrè kó wo ànábì owó tálákà ìwó ẹ̀kùn olówó olówó mi ẹ̀tọ́jẹ́ bá lè olówó mi tó kò fi lè tó mọ́ ohun tọ́ra ànúgbà èdè bọ́ wá wà lórí pé kọ̀mọ̀ oúnjẹ jẹ jẹ fún náà ilẹ̀ ẹ̀kọ́ rẹ̀ jẹ láti bí ìjẹta níjẹ ìtìbá tó nǹkan ẹyọ kan a lè bí rẹ̀ lọ́nà tọ́kọ̀ọ́ nígbà tó bá ti rìn tọba fẹ́ tọrọ agbe tọrọ agbe yìí yẹn dákun ìlú láti sàn yìí mo níbi owó ẹ̀dàkùn torí ọ̀rẹ́ gòmí láti rí o àmọ̀ fún ìrọ̀ tọrọ ètò àjọ pé ah, gbogbo ẹgbẹ́ eh, tó ní ìyàwó lọ́jọ́ ọ̀nà kọ́lọ̀dé ó ṣe kò ń gẹ́ dáadáa ọ̀rẹ́ nìkan tí ọ̀nà ọ̀hún dàgbà òun yẹrẹ ìgbìmọ̀ ní ìnáwó lọ́jọ́ ọ̀nà gbogbo ẹtí ọ̀nà tí ní sọ́ọ̀bù rẹ̀ kọ́lọ̀dá kò jọ́ dáadáa ẹ̀hẹ́ wá <laughs> ọ̀rẹ́ nìkan tí ó mú wá wà tó òkúté àdé ètò òkèlè àdé àwọn èkú yóò wà tó ronú nǹkan mi yóò wà tó gbé yòó náà délẹ̀ bóyá yòó ni ó fọ́n fi kálukó fi mọ́ bọ́ bá fẹ́ tagé tagé kámọ̀ tó tálákà ní olùsí ni ọ́ bó dùn níwájú nígbà tí bó sì dùn lẹ́nu ọ̀nà mọ́sálásí bọ́ bá fẹ́ kàdúrà kàdúrà àti pé kámọ̀ jẹ́ pé gbogbo ìtẹ́jú ìṣẹ́jú tàwa ti ń kírun láàmú adájọ́ àlẹ́ kò sínú súnà ní àbọ̀báwò yẹn sọ̀rọ̀ tán kò sì fàájú àlè ní ẹ̀kọ́ wà ní. Bọ́ Amadu ìlú fún wọn mọ mú wàjú àwà. Ìyẹn ò sínú ẹ̀sìn tọ́lọ̀. Tó já máa sọ lè ní pé kálukú ọmọ pé ìnígbàgbọ́ ń pa ọjọ́ ẹ̀san ọjọ́ ẹ̀san ń bọ̀ ọjọ́ ẹ̀san ń bọ̀ lọ wá tẹ́tí lọ wá tẹ́ gidi kọ́ wá tẹ́ gidi ọbẹ̀ lọ́hùn àdábì dáadọ́ alẹ́ ìsàlátọ̀tà látọ̀ fúnra wa lánàá wàhálà nínú ẹ̀làwó lè hàbí àwọn ọlọ́run làmọ́mọ́ rọ irin fún àdábì dáwù kó lè bá jẹ́ pé láti bẹ̀ yóò mọ̀ rí ìjẹ́ ọmọ ẹ̀jẹ̀ àwọn ànábì ọlọ́run ànábì wa Muhammad sàtọ́là òun náà tẹ́lẹ̀ ìmọ̀ ẹ̀dẹ̀rẹ̀ jẹ̀ kọ́lọ̀ ọba àlekíọlá kó tó wá sí ó ṣe é fún kò sí àní ìsàtà nǹkan kò sí ànẹ́bí ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ dára jẹ wọ́n gbìyànjú wọ́n ṣiṣẹ́ àwọn àpò onímọ̀ gidi tí wọ́n mú ẹ̀sìn wọ̀lú ìwọ̀n máa ń ṣiṣẹ́ ń dákan bẹ́nu wọn ẹ̀tọ́ jẹ́ pé àgbẹ̀ni bẹ́nu wọn lórí kìrìsì wọ́n náà ṣàlùlá àtàlámọ́tàwálá àfíà kọ́lọ̀kọ́ máa fi ṣẹ́rọ̀ sọ àdọ́rù sọ́lá àtàwọn tẹ́bà ń ṣe àwọn àti tó sọ̀rọ̀ ẹ̀kọ́ ọdún gẹ̀yà àwọn àlefa wọn àwọn àròlé wọn àwọn náà ní ẹ̀bà kan jẹ́ náà kó sànù wa kó sì alálèéfà bú o. ọlọ́ni wà lákọ́dí àtẹ́yìnà dáwù dàbí nà fọ́bílá yájíbálù àgbèrè máa àbúwà pẹ́yì wàhálà náà làwùlẹ̀ hadìdẹ́. النعم سابغات وقدر في السجد واعملوا صالحا إني بما تعملون بصير قال قال هو آية إن سورة السبع آية كوا أتكون كلام ọlọ́run ló mọ́ mọ́ ọ̀rọ̀ irin fún àlẹ́ ìdáwùgbà ní sàrẹ́sà àṣàrà abẹ lọ́wọ́ ti fi àgbèjẹ ní jẹun gbóhùn tiwa táyì sàdúgbò ọlọ́run ti wá jẹ́ káwà dúró lórí pé òróró àwọn èèyàn láàmú fún un kánà sí pé ọlọ́ọ̀bà ìlẹ̀kẹ́ yóò sọ̀tọ̀ kálukú ní ìjọ àti ìjẹ máa lékè yàwó mi bí ọlọ́ọ̀dọ́jọ́ náà bá pẹ̀lú dáadáa o ọlọ́ọ̀dọ́jọ́ náà dáa fún wa. ẹlẹ́ẹ̀kejì inú táàpù pàṣẹ èsì sí ọjọ́ mọ̀ sí lọ. ǹjẹ́ àwọn ní gómìnà wọn bá tí a gbọ́ ọlọ́ tí ó gbé fún wa pẹ̀lú gbọ́lọ́ átùmọ̀ padà lọ́la insha بسم الله اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أوليت نستغفرك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا اللهم علمنا منه ما جهلنا وذكرنا منه ما نسينا إنك أنت السميع العليم ربنا أعنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا وامكر لنا ولا تمكر علينا واهدنا ويسر الهدى إلينا وانصرنا على من بغى علينا ربنا اجعلنا لك شكارين لك ذكارين لك رهابين لك مطواعين إليك مخبتين أواهين منيبين ربنا تقبل توبتنا واغسل حوبتنا واجب دعوتنا وثبت حجتنا واهد قلوبنا وسدد ألسنتنا واسلل سخائم قلوبنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا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 嗯。